ohun tó lè mú ọ jókòó tì í ọ̀n láti ní bá ọ̀n láti ní làlùwí bíi bóyá sick ọ̀wá lọ kí i bíi bóyá ọ̀fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ. wàláyé túlùbù rídọ̀lì màkùlùkì bìsákàtì lìkọ́ọ́lìkì. ọ ò gbọ́dọ̀ wá ìyọ́nú àwọn ẹ̀dá pẹ̀lú ìbínú ẹlẹ́dàá nǹkan tọ́lọ́wọ́n bá bínú sí àmọ́ táwọn èèyàn yọ́nú sí ọ gbọdọ̀ ṣe fún ènìyàn nígbà tó mọ̀ pé ọlọ́wọ́ bá bínú sí nǹkan náà bí àpẹẹrẹ ní ìsìnwó emu ọtí ọmọ pálá ọ̀ṣẹ́lẹ̀ wọ̀ ó wá fẹ́ ṣènáwó ó ní àwọn kan tí ń bọ̀ níbi ìnáwó rẹ̀ ọ̀mùtí ni wọ́n ìwọ wá rọ ọtí fún wọn ó fẹ́ tẹ́ àlejò lọ́rùn pẹ̀lú kíni ìbínú ọlọ́run. wàláyé túlùbù rídọ́ alimakulukin bisakasi má ṣe fi ìbínú àlọ́hù ìbínú ẹlẹ́dàá ẹlẹ́dàá wa má ṣe fi wá ìyọnú àwọn ẹ̀dá rẹ̀ ìwé mu ọtí ọ̀wá ń fọtí ṣàlejò tàbí o ti torí kí bàá rẹ bàá rẹ kó lè yọnu sí ọ ọ̀wá rán ọlọ́tí ọlọ́rọtí fún tàbí olóòfẹ́ gba ìṣúre lẹ́nu ọ̀gá rẹ̀ ọwara ara aromatic shinap ọ̀rà fún òun fi ìbínú ọlọ́run òfin wá ìyọnu ẹ̀dá ta ni ó yẹ kó wá ìyọnu ẹ̀ bí ó ṣe Allah. kọ́lá Allah subhanahu wa ta'ala Allah ọba tí mímọ́ ń bẹ̀ẹ́ fún àti gíga ó ń bẹ̀ẹ́ fún ọ sọ pé wàlọ́hù wàrọ̀súlùhù àhákù. anyuriduhu inkanu muminin Allah àti òjíṣẹ́ rẹ̀ ló lẹ́tọ̀ọ́ kẹ́ yọ nínú kẹ́ yọ nínú kẹ́ ẹ wá ìyọnú rẹ̀ kí wọ́n wá ìyọnú rẹ̀ bí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo tó ti gbọ́. Allahu wa rasuluhu Allahu àti òun nìkan ló lẹ́tọ̀ọ́ anyuridu pé kí wọ́n wá yọ̀nú rẹ̀ nkanu mu'minin bí wọ́n bá jọ nígbàgbọ́ òdodo má fi ìbínú Allahu má fi wá ìyọ̀nú ènìyàn mọ́. wàkọ́lá aleyhi salatu wa salam anabi sallallahu aleyhi wa salam ó sọ pé látọ́ ata limakhlukin fi ma'asiyati likhaliqi kò sí ìtẹ̀lé ẹ̀dá níbi ìyapa ẹlẹ́dàá kò sí ìtẹ̀lé àṣẹ ẹ̀dá níbi ìyapa ẹlẹ́dàá ìyẹn ni pé má ti torí kó o fẹ́ tẹ̀lé ẹ̀dá kan kí wọ́n wá lọ yapa ọlọ́run ọlọ́run fẹ́ gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu ọ̀fẹ́ gbọ́rọ̀ sáfẹ́ ẹ̀ lẹ́nu ọ̀fẹ́ gbọ́rọ̀ sí ọ̀gá ẹ̀ lẹ́nu àmọ́ ń tí àwọn wọ̀nyí ń béèrè fún ó jẹ́ máṣíyà ìyapa àṣẹ ọlọ́run ọ gbọ́dọ̀ tẹ̀ láṣẹ wọn níbi ìyapa tọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀. wàlá yahilu lahu an yaf'ala fi'lan ìwọ tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn kò lẹ́tọ̀ọ́ fún ọ láti ṣe iṣẹ́ kan nínú iṣẹ́ tá a máa ń ṣe hatta ya'lama hukmallahi fi títí o máa fi mọ ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tá a máa ń ṣe títí ó fi máa mọ ìdájọ́ Allah lórí ẹ̀ táwa sọ pé èṣàfà tó lè dá ìdájọ́ Ọlọ́run mọ̀ ara rẹ̀ wàyẹ́sì àlà àlẹ́ ulama ọ wà lọ bí àwọn ulama léèrè ọ lọ bí àwọn ulama àwọn afẹ́sìn ó bí wọ́n léèrè. àfẹ́sì ti wá pọ̀ ń gbòòrò wàyẹ̀tẹ́dìyà bèlèmùtẹ̀bìrín lè ti muhammadin sallallahu alayhi wa sallam ọ wà á tẹ̀lé àwọn olùtẹ̀lé súnà nẹ́bí muhammad kí ni wíwù ọ tẹ̀lé àwọn àfáà súnà ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ní òsì súnà nínú tíra tẹ́ báyìí tíra àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ wa. wọ́n sọ̀rọ̀ àfa àtàbí léèrè béèrè kìí ṣe ẹ̀yin àfa àjẹgúdújẹra ọ̀jẹ̀ńlẹ̀ eégún jẹ̀ńlẹ̀ ọ̀sán yìí kìí ṣe ẹ̀yin àfọ̀njálàbì kìí ṣe ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ kìí ṣe ẹ̀yin àfọ̀nsúfí adọ̀rì láǹkàì adọ̀rì láǹkàì ó ní wàyẹ́ sí Allah àlẹ́ òlàmáà ẹni tó fẹ́ ṣiṣẹ́ kan tóun fúnra rẹ̀ kìí ṣàfà wọ́n ní kọ́ lọ bí àwọn òlàmáà léèrè wọ́n wá yàn wọ́n wá yàn wàyẹ̀tẹ́dìyà wàyẹ̀tẹ́dìyà bèlèmùtàbìrín lisunnati muhammadin sallallahu alayhi wa sallam yóò wà á kọ́ṣe àwọn wo àwọn olùtẹ̀lé sunna muhammadu sọ̀rọ̀ báwọn adọ̀rì là yìí o adọ̀rì. gbogbo ẹ̀yin bàbá wa pátápátá kò sẹ́ni tí ọ̀kà nu yín so ńgbà tẹ́ ẹ dáàrin pé àwọn àfáàlù súnà ní kábílẹ̀ èrè béèrè ẹ ṣá ń gbógun ti àfáàlù súnà ní ìlú àbẹ́yọ̀ ádọ́rẹ̀ ilẹ̀ ní tíà pé kìí ṣe tíà wọ́n ní ká lọ béèrè lọ́wọ́ ta ni àwọn àfáàlù súnà àbí kí ni túmọ̀ gbọ́dọ̀ ìwọ náà tún fún mi kí n gbọ́ wàyẹ̀kìtẹ́dìyà bilimutabi'in wàyẹ̀kìtẹ́dìyà bilimutabi'in lisunnati muhammadin sallallahu alayhi wa sallam ẹni tó fẹ́ ṣiṣẹ́ kan wọ́n ní ò gbọ́dọ̀ ṣe é títí yóò fi mọ ìdájọ́ Allah lórí rẹ̀ wọ̀nyẹ́ sí Allah al-ulama wọ́n ní yóò lọ bí àwọn àfáà léèrè ṣe mọ̀ pé àfáà ti ń tẹyàn ni àfáà náà ni ṣe mọ̀ bẹ́ẹ̀ torí ńgbà tó ọmọ sọ pé ádàrí alàrí gan sọ pé ẹ̀wà bí wa léèrè oníyanrìn sì ní ọ́ onítẹ̀sùnbáà ní ọ́ ọlọ́pàá yanrìn ní ọ́ àwòràwọ̀ ní ọ́ ṣé wò wá ni wọ́n ní wọ́n bi léèrè sẹ́rù rẹ ni wọ́n yàn wàyẹ́ sí aláàlẹ́ ùlàmá yóò lọ bí àwọn ùlàmá léèrè wàyẹ́ tẹ́díyà bẹ̀lẹ̀ mọ̀tàbíyìn ní sunnati muhammadin sallallahu alayhi wa sallam yóò wà á kọ́ sí àwọn olùtẹ̀lé súnà ànábì. Ah! ẹ̀yin bàbá wa àtàwọn kan bẹ nínú tíra tó ń pè ní alimutabiun li sunnati muhammad àwọn olùtẹ̀lé súnà ànábì ṣebí synonyms ni káwa sọ pé alimutabiun li sunnati muhammad káwa sọ pé ahalu sunna muhammadin ahalu sunna muhammadin synonyms ni mutarodifati ni náà bá a fa yóò bá lo mutabiin ntí ó lò ní wọ̀yẹ̀kẹ́tẹ́jìyá bí ahali sunna ọ̀rọ̀ míì tá a tún fi lè rọ́pò alimutadẹ́yìn nínú gbólóhùn yìí ọ̀sá ti wáyé kiri tí wọ́n sọ pé use a phrase or a word to replace uh, this word as in the passage synonyms nìyẹn náà wọ́n ní ká bí àáfàá léèrè ẹ̀yin àáfàá bá lọ gbé ẹ̀yin àáfàá kan ẹ bá lọ gbé ọpọ́n ọpọ́n yanrìn wọ́n ní à ẹ wọ́n ní tọ́ba fẹ́ ṣiṣẹ́ kan ọ̀gbẹ́dọ̀ lọ bí àfa léèrè ẹ àti rí oníyanrìn tó ń kó ti àádọ́rì pé wọ́n lẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ kan àfi kẹ́kọ̀ọ́ kọ́ lọ bá àwọn léèrè náà pé àwa ni ń bá wí ẹ̀yin wo ẹ̀yin yanrìn ẹ̀yin oníràwọ̀ ẹ̀yin ń tẹ̀sùbà ẹ̀yin ẹlẹ́bọ ẹlẹ́bọ nìyí. àwọn tí wọ́n ní ká bi léèrè nu tíra pé tá a bá fẹ́ ṣe ohunkóhun nínú ayé wa yálà ìjọsìn ni yálà iṣẹ́ ẹ̀tayé ni tá a mọ̀ dájọ́ rẹ̀ wọ́n ní ká lọ́ọ́ bi àwọn ùlàmọ́ọ̀hù léèrè bí àpẹẹrẹ ní ìsìn ọmọbìnrin yín wọ́n fẹ́ kọ́ṣẹ́ hair dressing ó ní ṣe hair dressing ló wu òun ṣe hair dresser kó tó lè ṣiṣẹ́ yẹn àti bàbá àtọmọ wọn mọ̀ dájọ́ rẹ̀ ẹ wà wá sọ́dọ̀ irú wa àwa tá a jẹ́ olùtẹ̀lé súnà nàbí ẹ ní gbọ́ ọ̀dọ̀ àfọ oníràwọ̀ lọ tí ó bá yín yẹ kádàrá irọ́ wù pé sí kádàrá ẹ̀rọ ma àbí ọ̀rọ̀ mọ́ ìsì ń bẹ́ẹ̀ lẹ̀ yóò yẹ sọ̀rọ̀ kádàrá rọ̀ mọ́ kí ni ìdájọ́ ọlọ́run lórí air dressing ní nǹkan táwọn afọ sọ fún inú tíra ó ti ọ. so ẹ̀yin tẹ́ ẹ ní òsì alùsùnà nù tíra máa fàlà sí báwọn o alùsùnà kan láti kàn yẹn o nù tíra tíra àádọ́rì wọn ò ní à ah, mọ̀mọ́dé pé ọ̀dọ̀ ọlọ́run o bó ni ọba ti jẹ́ tọ́ba lọ́jà sí pé wọ́n lọ kọ́ bẹ̀ yìí pé wọ̀yẹ́ sí àlùwùlàmá wọ̀yẹ́ tẹ́díyà bí sùfìyìn a. Ah! báyà bá sọ sẹ́ẹ̀tì mi nù ni pé à tí àbùkù wò lélẹ́yìí ó sì á máa ní ká máa bi àwọn sufi léèrè kò jẹ́ sọ bẹ́ẹ̀ kò jẹ́ sọ bẹ́ẹ̀ torí pé àwọn àfáà wa tànà wọ́n mọ̀ pé àkóbá ńlá ni sufi jẹ́ nínú ayé yín àkóbá ńlá oníṣúfi jẹ́nu ayé yín ẹjẹ́ àtẹ̀wájú jàre. ok afa tó ń ròyìn àwọn alùsùnà lọ o ó ń ròyìn àwọn alùsùnà lọ o nínú tíya rẹ̀ ó ní ó ní wàyàtẹ́dìyà bìlìmùtàbíyìn lè sunnati muhammadin sallallahu alayhi wa sallam ó wá àkọ́ṣe àwọn olùtẹ̀lé sunna muhammad alẹ́dínà. yẹ̀dùlùnà àlàtọ́ àtìlá àwọn tí wọ́n máa júwe síbi ìtẹ̀lé àṣẹ ọlọ́run àwọn àfàsúnà nù o ìròyìn wọn nìyẹn o wọ́n máa júwe ayé síbi ìtẹ̀lé àṣẹ ọlọ́run wọ́yù hazirúnà mìnàtìbá ìṣèìtọ́n wọ́n sì máa kìlọ̀ fún wa níbi títẹ̀lé ṣèìtọ́ọ̀nù ìròyìn àwọn àfáàlù súnà ló ń gbọ́ yẹn o láti inú tíra àádọ́rì tíra àkọ́kọ́ tá a máa ń kélẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà pátápátá wàlàyẹ́rìdọ̀ lè nọ́ọ̀sì yìí máa rọ̀díyàwó ọ́límùfìlìsùn ìwọ tá a la ìbọ̀ tá a la ìwẹ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn ò ní yọnu sí i fún ẹ̀mí ara rẹ̀ nǹkan tí àwọn àlìmúfúlísù tí wọ́n yọnu sí fún ẹ̀mí ara wọn o ti máa ń gbọ́ àlìmúfúlísù àlìmúfúlísù ké ìwọ tá a la ìwẹ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn mọ́ yọnu sí fún ara rẹ nǹkan tí àwọn múfúlísù yọnu sí fún ẹ̀mí ara wọn à ń wá ní múfúlísù alẹ́dínà dọ́ àti àmárùhùm fi gẹ́rì tọ́ àti láì. àwọn tí ìṣẹ̀mí ayé wọn tó sọnù wọ́n lo ìṣẹ̀mí ayé wọn nílòkulò fi gọ́ìrì tán àti láì láì fi tẹ̀lé ọlọ́run láì fi tẹ̀lé àṣẹ ọlọ́run àwọn ni mufilisu àwọn tí wọ́n lo wọ́n rá ìṣẹ̀mí ayé wọn láre wọ́n fi ìṣẹ̀mí ayé wọn wọ́n fi wo fídíò wọ́n fi wo fíìmù wọ́n fi jó mísíkì wọ́n fi lọlé tẹ́tẹ́ wọ́n fi mu ọtí wọ́n fi ta bàbá àjẹ̀bú dọ́ọ̀ àti àmẹ́rùhùn wọ́n lo ìṣẹ̀mí ayé wọn wọ́n fi ráre wọ́n lo ìṣẹ̀mí ayé wọn nílòkulò fi gọ́ìrì tọ́ àti láì láì fi tẹ̀lé àṣẹ ọlọ́run. tààlà ọba àlekèọlá fàyà àsìrọ́tàhùm a òfò wọn o fàyà àsìrọ́tàhùm òfò wọn ẹni tó lò lé ayé ńlòkulò tó fi gbogbo lé ayé rẹ̀ ó fi mu ọtí ó fi ta tẹ́tẹ́ ó fi bá obìnrin olóbìnrin sùn ó gbajúmọ̀ pẹ̀lú sìnà ó gbajúmọ̀ pẹ̀lú sìgá ó gbajúmọ̀ pẹ̀lú ọtí ó lo gbogbo láìfù ẹ̀ dán àti àmọ́ rùm ó wíṣì láìfù ẹ̀ ó wé sí gbogbo ìgbésí ayé rẹ̀ ó lò lòkulò láì tẹ̀lé àṣẹ ọlọ́run fàyà hasaritahum ègbé wọn o òfo wọn wọn á nìyẹn wàyà túwùlà bùkà ihim a ẹkùn wọn máa pọ̀ gan o yàwó malẹ́kìyàmá lọ́jọ́ àjíǹde àwọn tí wọ́n waste life wọn lé ayé wọn ò lo life wọn síbi tẹ̀láṣẹ ọlọ́run wọ́n rí àwọn àfa súnà lélẹ̀ wọ́n ń bínú wọn wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ wọ́n máa fi orúngbọ̀n búwa wọ́n máa ní akórùngbọ̀n hánu wọ́n máa fi ṣòkòtò búwa wọ́n lò sí ní ń ta wá lásọwọ́ òfin balẹ̀ áà fàyà hasari tahùn kò fó wọn o. waya ti ula buka ihu ya o maliki ya ma ewu agwa obi ekwu onwe o si kpore gede loju aji nde na alu lo ha ha yiwuwa fi ko naa awa n toro lodu alo ko fi wase ko nge konekini litibanyi suna ti nabiji na ko fi wase ko nge suna nabi ànábì wa wá ṣàfihàn kó fi wá ṣe kòǹgẹ́ ìtẹ̀lé ìlànà olùṣìpẹ̀ wa wá sayyidina kó fi wá ṣe kòǹgẹ́ aṣíwájú wa muhammadin sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. sọ̀rí báwọn pé àdọ̀rí gangan kíra àkọ́kọ́ ké nílẹ̀ Yorùbá ó pè wá lọ síbi kíni ó pè wá lọ síbi kàṣe súnà ó pè wá lọ síbi kàṣe. Si súnà ó pè wá lọ síbi ká lọ máa bi àwọn àáfàá súnà léèrè ìbéèrè. ní ìsìn tó ga sí wípé. ẹ wá ń gbógun ti àáfàá súnà ṣe wá tẹ̀lé tíra adọ́rì má báyìí ṣe ń tẹ̀lé má báyìí ẹ tètè padà sí ọ̀dọ̀ àáfàá súnà ẹ tètè padà sí ọ̀dọ̀ kíni. àáfàá Tira tíra yìí òun ni tíra àkọ́kọ́ tí wọ́n máa kọ́ wa nílé kéwú òun ni tíra àkọ́kọ́ tí wọ́n máa kọ́ wa nílé kéwú láti fi gbọ́ òfin ẹ̀sìn yìí gbogbo ń ta wá kà pátápátá ó wá jẹ́ ọ̀rọ̀ ìṣáájú láti ọ̀dọ̀ àáfàá Abu Zaidi láti ọ̀dọ̀ àáfàá Abu Zaidi kí Allah subhanahu wa ta'ala kí ọ̀sán wa ní ẹ̀san dáadáa ìwọ̀nba àtẹ̀gùn tó kù yìí bí ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún ẹ jẹ́ kí n gba ìpè mi ò tí ì fẹ́ dánu lé ẹ̀kọ́ àkọ́kọ́ nínú tírà yìí ẹ jẹ́ kí n gba ìpè kọ́ọ̀lù ẹni tó bá fẹ́ pè lórí ọ̀rọ̀ tá a sọ ẹ̀kọ́ tá a kọ́ra wa yìí nínú tírà akadọ́rì tàbá ti ń kabala kan tán a máa fààyè gba ìbéèrè so nọ́mbà mi náà ni kẹ́ ẹ pè mí sí o ẹni tó bá fẹ́ pè wọlé báyìí ó láǹfààní láti pè wọlé 0244 ẹni tó bá níbi tó fẹ́ béèrè torí àbọ̀ sórí ẹ̀kọ́ mi o. ọ̀dà tí ọba sí ẹni tó fẹ́ béèrè béèrè ẹja bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kejì. first loan fi tọ̀hárà tíra yìí gbogbo ohun tá a kà lánàá àti ibi tá a bá dé ó jẹ́ mùkọ́dímà látọ̀dọ̀ àfa introduction ọ̀rọ̀ ìṣáájú tíra ìfẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ nípa ìjọsìn ó wá pẹ̀lú